أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي إلى بابه الموفق من شاء لثوابه أنعم في ميزان كتابه يشتمل على محكم ومتشابه فأما الذين في قلوبهم زيد فيتبعون متشابه وأما الراسخون في العلم فيقولون آمنا به أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها النجاة من عقابه وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس عملا في جهاده وإيابه صلى الله عليه وعلى أصحابه الذين أعز الله بهم الدين واستقام الدنيا به وعلى آله ومن كان أولى به وسلم تسليما وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبو بكر ونوبة ọba tí ó sọ ẹ̀rí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al-Qur'an al-Karim tí ọlọ́run ọba tí ó wà pẹ̀lú wa a ó bẹ̀rẹ̀ nínú Suratul عليم من ذات ألا يعلم من خلق وهو اللطيف هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وإليه عليكم من في السماء أن يخشفكم الأرض فإذا هي أم أم أمنتم من في السماء أن ينزل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نذير أولم يروا إلى الطير فوقهم شرفات ويقصد ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير díẹ̀lẹ́ adúró ní orí ayá ẹlẹ́ẹ̀kejìlá níbi tí ọlọ́wọ́ ọba tó ti ń sọ irú ìkẹ́ àti ògbó rẹ̀ ìbéèrè tí láti ṣe ìkìlọ̀ fún àwọn kètòrí àti tí ó ṣẹlẹ̀ tí wọ́n jọ ń gbé ìdàrú kíámà nígbà tí wọ́n bá fojú fẹ ìdí ọlọ́run ìgbà náà wọ́n máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. ìgbà náà wọ́n rọ̀ kan pé káwọn padà sílé ayé ṣùgbọ́n àsìkò ti lọ ìṣípadà wọn mọ́ ọlọ́ni wà á ké kọ́ńdà tó ń áwùjẹ ọrùn bẹ́ẹ̀ ẹ sọ̀rọ̀ yín ní bòńkẹ́lẹ́ ní kọ̀kọ̀ àwùjẹ àbíkẹ́ إنه عليم بذات الصدور òsì yàtọ̀ nínú méjèèjì torí pé ọlọ́run ọba ọ̀rọ̀ nìkan kọ́ ní ń gbọ́ ní ti ń gbẹ́nu ẹ̀mí ẹ̀sọ̀rọ̀ yín nípa mẹ́ẹ̀yẹ ènìyàn fi ayé amúre ní òmùrí fún àwọn àlù ẹ̀lànà nínú gbogbo àlámọ̀rí yín tẹ̀ ẹ̀sọ́ ní kọ̀kọ̀ àbí kẹ́ẹ̀sì ẹ̀sọ́ jáde fọ́wọ́ máa ń dàgbà ìsàwà déédéé lọ́wọ́ ọlọ́run kò sí yàtọ̀ ẹ̀. torí pé ọlọ́run ọba ọba ó máa ń tí ẹ̀dá sí ọkàn فكيف تخفى عليه أقوالكم وأعمالكم báwo ni ó ti wá ó ti wá pamọ́ fún nǹkẹ́ ìsọ àbí nǹkẹ́ ìṣẹ́níṣẹ́ kò lè pamọ́ torí pé ìdí ń bẹnu ọkàn ẹ̀ gan léè tó pamọ́ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ó mọ̀ ọ́. àyà yìí àwọn afáàní sábàbù nùzúlù rẹ̀ ni pé àwọn tí wọ́n bá ń sọ̀rọ̀ níkọ̀kọ̀ tí wọ́n ń bú ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan tí wọ́n bá wí ní màláìkà Jibril lọ́wọ́ àsọ̀fánà sọ̀rọ̀sọ́lá pé àwọn ẹni báyìí báyìí lásìkò báyìí wọ́n jókòó wọn ń sọ̀rọ̀ báyìí tí wọ́n bá wá wá pẹ̀lú sọba wá síwájú ànábì sallallahu alaihi wasallam wọ́n wà sọ fún wọn pé nígbà báyìí láyé báyìí ẹ sọ̀rọ̀ mi ẹni lágbájá sọ báyìí lágbájá sọ báyìí. èyí ó ní wọ́n fi wá ń sọ fún àwọn pé ẹ máa sọ̀rọ̀ ní bòńkẹ́lẹ́ o kí ọlọ́run Muhammad bọ́ má bàa gbọ́ torí pé tó bá gbọ́ yọ sọ fún un tí o tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ní ìṣẹ́ sọ bòńkẹ́lẹ́ torí tẹ́ bá sọ jáde ọlọ́run Muhammad ń sọ oníròyìn lọ́wọ́ lọ sọ lóyìn pé nǹkan wíwì nǹkan wíwì ilé ọlọ́ọ̀bá tó áyà kalẹ̀ pé wà á ti mú kọ́wúlẹ́kùn káwé jìhárù dé ẹ sọ̀rọ̀ yín ní kọ̀kọ̀ abẹ́ sọ ní gbangba kò sí yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba torí ọlọ́run ọba ń gbọ́ nǹkan àlè ìlú ìdá ìṣòro ọlọ́run ọba ọba olùmọ ọkàn ni ọmọ ìdí ń bẹ inú ìgbáyọ ọmọ ẹ̀dá. Áyà yìí ó jọ áyà ọlọ́run ọba tó ní ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد dájúdájú adáwọn ẹ̀dá ènìyàn a sì mọ gbogbo tí ẹ̀mí rẹ̀ tí rò bí ń pé òun gbogbo ẹ̀ lánàá ونحن أقرب إليه من حبل الوريد torí pé a súnmọ́ ju okùn ọrùn rẹ̀ lọ okùn ọrùn rẹ̀ gan a súnmọ́ jù lọ so kò ní ìkẹta tó fẹ́ ṣe nípa lọ fún wa sọ̀rọ̀ lọ́jọ́ ní wà á fi rù kọ́wọ́lẹ́kùn ọ̀rùn jẹ̀hárù bẹ́ẹ̀ nínú àlùmọ̀ ìgbéga ìṣòro ẹ̀rí ni wípé ìfọ̀kọ̀ àti gbangba lọ́dọ̀ ọlọ́run àti nínú ìmọ̀ ọlọ́run ọba kò sí àtọ̀ kankan torí pé ọba tó mọ ohun tí ẹ̀dá dì sọ́kàn ni ọmọ àwọn alákòóso ojú ó sì mọ sí ń bẹ nínú ọkàn ọlọ́ni ṣàwá òmìnirin man asọ́rọ̀ ọ̀wọ̀dá wọ́n mọ̀ ní jẹ́ àròdì déédéé ni tọ́ba tẹ tọ́ba jẹ́ pé lọ́dọ̀ ọ̀yẹ́ ni gbogbo ẹni tọ́ba sọ̀rọ̀ níbo kẹlẹ́ àbí ó tẹ ẹ̀sọ́ jáde bá pẹ̀lẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sí yàtọ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ ni ọlọ́run ni wà ní tẹ́sán àbẹ̀lẹ́kọ̀ọ́rí fà iná wuyá àdàmù kírọ́ wọ́n á fa tẹ́ ẹ bá sọ̀rọ̀ jáde àbí ẹ̀ tẹ ẹ̀sọ́ jáde ọlọ́run ọba ọmọ ìkọ̀kọ̀ ó sì mọ gbangba. ní kúkúrú èdè ó ní pé ọlọ́run ọba ọba àlejò ọlá ọmọ ẹni tẹ́ẹ̀dá níbi ìkọ̀kan ó sì mọ gbogbo àṣírí tí ń bò kò sí yàtọ̀ lọ́dọ̀ ọlọ́run gbangba rẹ̀ àti ìkọ̀kọ̀ rẹ̀ lẹ́yìn náà ọlọ́run tó wá mú ẹ̀rí mi wá tó fi hàn pé gbogbo nǹkan pátá lọ́wọ́ ọba mọ̀ fún sí tó pamọ́ fọlọ́run ọlọ́run ni àlàyé àdàmù mẹ́lẹ́kọ́lá kan wọ̀ wọ́n dà fún ìkọ̀bí náà. نعم أنا يعلم من خلق وهو اللطيف الخبير بأن يوسد تقريما ọlọ́wọ́ ọba tó dẹ́dà tó kò ní mọ ẹ̀dá ọ̀ wọ́n wà nàbí ó jẹ́ bí ọlọ́wọ́ ọba yìí òun lọ́ba aláàánú alkhabir ọba tó mọ gbogbo nǹkan pátá ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ọkọ̀ ìmọ̀ àmọ̀tán olólọ́wọ́ bá mọ̀. àfáwọn nínú yẹn sọ̀rọ̀ ni aláya adámu rabbul alamin khalqahu wa shu'unihi. pé ọlọ́run ọba wa ní mọ ẹ̀dá tó dá bẹ́ẹ̀ sì ni kò ní mọ àwọn àlámọ̀ rí wọn àti sáà rí wọn. wa huwa alladhi tó jẹ́ kó lọ́dà wọn wà á tọ̀nà ọ̀pọ̀ hùn tó sì dá ẹ̀dá wọn lé dáadáa wà á tọ̀nà hùn tó sì ṣe wọn lẹ́dà tó dáa tó fi wù. wọ́n wà láti ìfò bẹ́ẹ̀ ìdájọ́ ọlọ́wọ́ bá wọn bá aláàánú ní fún ẹrú rẹ̀ الخبير بهم بما أعمالهم بأو في أعمالهم أما oṣù mẹ́tọ́ ìṣẹ̀lẹ́ṣẹ́ yóò sì fún wọn nírò lóòótọ́ fún ìyá ìyá náà wípé nǹkan ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ṣe ní mọ̀ كيف لا يعلم السر والجهل من أوجد بحكمته bóun ni òṣèré máa kọ̀kọ̀ àti gbangba ẹni tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọmọ rẹ̀ wọ̀wá ta àìlù tí ìmọ̀ rẹ̀ ti tayọ gbogbo nǹkan wà àbí ìmùsùlọ́rọ̀tò tó jẹ́ pé ògbó rẹ̀ ga jẹ̀mí ọ̀là ẹ̀ṣẹ́ àwọn òwò náà ti bùrù ìlú ìlànà ọgbà ọ̀mí máa wà náà bàtà gbogbo tọ́lọ̀ ọba mọ̀ gbogbo ẹ̀ ló ṣe ṣe èyí tí ọlọ́run ọba ọ̀pá fẹ́ sí ìpínlẹ̀ àìsí ìpàtẹ́wọ́sẹ́ ọlọ́run sọ pé àlàyé adamu tí ó mọ̀ fún ọ̀dọ́ ọlọ́fẹ́ fún òní òsì ní ma àṣírí yín àti gbangba yín mẹ́yà alámùdàfá ìkọ̀lùkọ̀fá ya lẹ́yìn tó pẹ́ ẹ̀ńtọ́pamẹ́tì dánù lọ. ó ní ìǹkẹ́ ìrù lọ́kàn. ẹ̀sùn báwo ni ọlọ́run ọba tó tẹ̀dá yé òun náà ló tún tẹ̀dá ìkọ̀kọ̀ náà òun ló tún tẹ̀dá gbangba bóun ni òun wá ní gbogbo wọn ẹ̀dá ọlọ́run ọba ni kẹ́ ẹ tó máa pè ní gbangba ọlọ́run ló dáa kẹ́ ẹ tó máa pè ní kọ̀kọ̀ ọlọ́run ló dáa wọ́wọ́ alẹ́ inú ìgbà fáwọn ìṣòro ó sì mọ ohun tó tún kéré jù bá lọ tó tún pamọ́ jù bá lọ wọ́n máa fi kòló àti tí ń bẹnu ẹ̀mí ń tí ń bẹnu ọkàn wọ́n kọ̀bí irú bímá tàkùkù mú wàtẹ̀gbọ́n ìwé nílẹ̀ tòmó ó máa ohun tí àwọn èèyàn fi ń pamọ́ àti tí wọ́n tó ń jáde nínú àwọn àdámà yìí látàkpa àríyìn dáadé kàkọ́ àfihàn kò sí ìṣàkàn tí ó pamọ́ fọ́nà ní ojú tó nígbà tọ́lọ́ ní pé kò ní máa ṣírí ọlọ́wọ́ ọba kọ́tẹ̀ láàṣì kó lè sí nígbà. lẹ́yìn náà wa ti ìtají fún wa nípa ìbẹ̀ra tó ń ṣe lórí àwọn ẹ̀ ó yẹ kí wọ́n mọ̀ pé olóògùn lè ṣe ọlọ́ni lẹ́bi lẹ́nu ìyá náà. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وقلوا للرزق نعم هو الذي جعل لكم الأرض ذلولا ọlọ́wọ́ tó ti rọ̀ ọ́ sórí ẹ̀ẹ́mà rìn lórí rẹ̀ ní ọ̀rẹ́ fọ́ǹtù bí màdá ti rè ha ẹ̀ẹ́mà rìn ní gbogbo ọmọ tó bá wù ní ẹ̀ wà kúrò ní rẹ́pẹ̀ ẹ sì máa jẹ nínú àjèjì rẹ̀ tí ń lé jáde fún inú ìrọ̀rùn wọ́n ilé ìlú ṣùgbọ́n ẹ mọ̀ pé ọ̀dọ́ rẹ̀ náà ni gbogbo yọ padà sí pátá. àfa ọdún yẹn kan ó ní àmọ́ wàhálà هو الذي جعل لكم الارض سهلة ممهدة تستقيمون عليها ومن وضع قل لي تكتو قل لي ميرور تكتو إذا كان بلولية يولي به تمشي في نواحيها وزواحيها أنا أعلم يعني بوالك أن أعلم بوالك وكلوا من رزق الله الذي يخرجه لكم منها àrùbìkì ọlọ́run tí ó jáde láti inú rẹ̀ ọ̀hún ẹ máa jẹ ẹ máa mu wá ilé ìwà ìdáwọ̀ ìbá fún ní kúrò ìkùnlé ìta ìwà ìjọba tí a bá sì tún gbé jáde kúrò nínú rẹ̀ láti kábàárí ní ọ̀dọ̀ ọlọ́run náà láti darí padà sí nítorí yóò pe ìṣòro tẹ̀ ní yóò sì san ilé tí ó fẹ́ fẹ́ ṣe. عفاني وفي الآية إيمان إلى طلب الرزق ومكاتب من الآية ìtọ́ka sí wà wípé ká wá árìbìtì ọlọ́run ká ṣe iṣẹ́ àti mu. وفيها دلالة على أن الله هو الإله الحق وحده لا شريك له آية وفي عقيد قالوا وبا قل وبا وبا قصص èyí ò lórogó tí ò ní ọba kan ọba tí ó tọ́ sí kájọ́ sí fún pẹ̀lú òdodo wàhálà kúdọ̀rọ̀tì ayé rẹ̀ ti fi ògo ọlọ́run ọba hàn وتذكير نعمته وتذكر عليه بالدراع الدنيا وتحذير من الدخول من الدخول الى الدنيا وتوان كيوانيتو ipe kágbẹ́sẹ̀lẹ́ kágbé ọkàn ní ilé ayé torí pé wọ́n ní òun lòún fẹ̀dá lẹ́lẹ̀ tó sì fẹ̀dá rẹ̀ ọ̀rọ̀ tí wọn láti máa rẹ̀ lórí rẹ̀ tó bá ti wù wá ọwọ́ ní kẹrin ní gbogbo agbá rẹ̀ kẹ́ ẹ jẹ bẹ́ẹ̀ mu ṣùgbọ́n ọ̀dọ̀ òun náà ní àgbáyé padà sí. Wúwà lẹ́bi dáadáa lọ́kùnrin ní àpapọ̀ ní ìlà òun ní ọba tó rọ ilẹ̀ fún yé. Pẹ̀lú ìfẹ́ rẹ̀ àti àánú rẹ̀ tó ṣe ní ilẹ̀ ẹ̀lẹ̀ tó tẹ̀ Yorùbá nìlànà léè tó ti rọ̀ ní rọrùn. سريلا بالسماء وجعلها سهمة لينة قابلة للاستقرار عليها هو سنين سرى طيب، فيقي يولد وسيم الجنونيه لا تميل ولا تضطر ولما ميت لا تنيب الى يولد نفسه بما جعل فيها من الجبال ولكي ó ti gbélé náà mọ́lẹ̀ pẹ̀lú àwọn òkúta ńláńlá wọ́n fẹ́ jẹ̀rọ̀ sí ha àyẹ̀lẹ́ rẹ̀ láti ilẹ̀ ọ̀hún ó tún wá lu ilẹ̀ omi jáde omi láti máa mu ẹ máa mu ẹ̀yin àti àwọn ẹranko kẹ́ǹtì bákan náà máa jáde nínú àwọn nǹkan ọ̀gbìn àti ìtẹ́ẹ̀gbìn orí àǹfààní لتتمكنوا الانتفاع بها عن طريق المشي عليها تريد أن يكون ذلك الوقت لبيرين الهوية أو بناء فوقها àbíkẹ́ ẹ̀sí ẹ̀ fọ́nkẹ́kẹ́ kọ́ ilé lórí ẹ̀ àwọn ọ̀rọ̀kùn nàbá ti fi ha àbíkẹ́ ẹ̀kẹ́ ẹgbẹ́ nǹkan ọ̀gbẹ̀rẹ̀ sínú rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́n ti ní ọ̀rọ̀ rẹ̀. tàmṣú sí ìmọ̀nà àti ìgbéyàwó kúrò rẹ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ ní gbogbo agbọn rẹ̀ àmì ẹ máa rìn ní gbogbo agbọn rẹ̀ kẹ́ ẹ sì jẹ́ náà ẹ̀sìn sọ ọlọ́run ọba. sọ̀rọ̀ ọlọ́ni fọ́ǹṣù tó bá pé bí àlámọ̀ ìrìsà ó ti bó ti rí ká ṣe ròyìn inú ọ̀dà ẹ máa rìn kẹ́ máa yan lórí ilẹ̀ náà kẹ́ máa lọ máa bọ̀ kẹ́ ẹ máa ṣàǹfààní ní oríṣiríṣi nǹkan àǹfààní tọ́lọ̀ wọn kó sínú rẹ̀ آية هي دليل على قدرة الله ومزيد إنعامه على خلقه أريني lórí ògbó ọlọ́run ọba àti ìbẹ̀rẹ̀ rẹ̀ lórí àwọn ẹrú ẹ̀. وعلى أن السعي واتخاذ الأسباب لا ينافي التوكل على الله mímọ́ lọ máa bọ̀ torí àti wá jíjẹ àti mímu eléyìí kò sọ pé èèyàn ò gbẹ́kẹ̀ lọ́lọ́wọ́ ọba. وعلى أن التجارة والتكسب مندوب إليه بكنا كتائرة àti máa lọ máa bọ̀ sórí àti wá jíjẹ àti mímu ohun tí à ń fẹ́ kórúkúrúkọ máa ṣe ni torí pé ọlọ́run ni kọ́ńṣú fún ìmọ̀lẹ̀ àti ìlúwa ẹ máa rìn kẹ́ ẹ máa lọ kẹ́ ẹ máa pọ̀ lórí ẹ̀ wọ́n kún mi ní rúkì kẹ́ ẹ sì jẹ nínú àrùbùsì rẹ̀. ó wá nínú àdúgbò àmẹ́ta ọ̀sánlẹ̀ tó ní ìṣẹ́lẹ̀ kò ní gbọ́ sí ọ̀bá ẹ̀ ọ̀hún. ẹ wá àrùbùsì nínú owó lẹ̀ èyí ni pé nǹkan ọ̀gbìn kẹ́ ẹ sínú rẹ̀ káyọ̀dùsì ó ti jáde àbí kẹ́ ẹ ilẹ̀ ẹlẹ́ ọ̀hún ẹ wá àrùbùsì tọ́lọ́ ń bò sínú ẹ̀. ní àwọn nǹkan oríṣiríṣi tí wọ́n ní owó lórí ẹ̀wà. Imam ahmed ẹwà àdéhùn wa láti ọ̀dọ̀ Umar ibn Khattab. Tí Umar ibn Khattab ń sọ pé Ahmed sallallahu alaihi wa sallam ń sọ pé لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا wàtàrúùkù ti kọ́ ọ̀nà ìbá ti pé ẹgbẹ́kẹ̀ lọ́nà mi ní pàápàá ìgbẹ́kẹ̀lé ọlọ́run ọba ọba kúkú ti á ti ti ní gẹ́gẹ́ bó ṣe ń ṣe fún àwọn ẹyẹlé ẹyẹlé yóò jáde láàárọ̀ pẹ̀lú ebi wọ́n ṣàrúùkù ti kọ́ ọ̀nà yóò fi padà wá náà lẹ́yìn ètò rẹ̀ ti yó kí ló mú jáde tí wọ́n bá jẹ́ ọ̀nà ìdílé nìyẹn tọ́nà ń ṣe irú ìṣẹ̀dá ọ ó tẹ́lẹ̀ fún ó sì ṣe ní ọ̀rùn ó sì ní kẹ́ máa rìn lábẹ́ lórí rẹ̀ ó sì yì ní fẹ́ wá rí ti ọlọ́wọ́ ọwọ́ ajókòó lé òṣìṣẹ́ òní àríṣì ọ̀wà bọ̀ ẹyẹ tí ọ̀gbọ́n tó yọ jáde kúrò nínú inú vẹ́sìtì yọ wà jíjẹ lọ. nígbà tí wọ́n bá padà wá rọ̀ ẹ́ ó ti yó kámúkámú kèé ìjẹ́ kan fún pamọ́dọ̀ náà kan kalẹ̀ wípé èébí ń jẹ ọlọ́run ọba ọlọ́run tó tètò ní yóò ti ṣètò la bọ́lá náà bá ti ti dé yóò ti jáde lọ ọlọ́run ní pé ẹ̀yìn ọlọ́run nípa ọ̀pá ìgbẹ́kẹ̀lé yìí. bàbá kúkú ti áńtì ti mú ní gẹ́gẹ́ bó ṣe ń ti áńtì tó fẹ́ yẹ lọ tí ó jáde lọ láàárọ̀ tí ó sì padà wọn lọ ẹ̀ ó ti dúró bámúbámú. sọ mi máa lọ láàárọ̀ mi máa padà wọn lọ lẹ́yìn ó fi gbọ́jú ọ̀lẹ́ tí ń jókòó létí òṣìṣẹ́ tó sì kọ́jọ́ ìkọ́kọ́ ní ìrìnàlọ́wọ́. sọ gbogbo ìbẹ̀rẹ̀ atọ́nà ń ṣe lórí ilẹ̀ yìí torí àǹfààní àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni. afẹ́rẹ́ mi ò ní ìpamọ́ ayọ̀ ìgbòlá abdul mu'min al-muqtari ọlọ́wọ́ ọba ó nífẹ̀ẹ́ ẹrú rẹ̀ múlẹ̀ yìí ti mọ iṣẹ́ tó sì mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́. Umar ibn Khattab radiyallahu anhu ó pàdé pẹ̀lú àwọn ẹ̀jọ̀ kan láti yámẹ̀ wọ́n á bí wọ́n ní ìpínlẹ̀ sọ́nà yìí o ó wá ní alùpùpù ìlú àwọn ẹni tó gbẹ́kẹ̀ lọ́lọ́ ó wà pàtó fún ọ̀pẹ bá ní àǹtó ìlú إنما المتوكل أي أن تبكي رجل ألقى حبة في بطن الأرض òun ni arákùnrin tó mú ẹyọ èrè àbágbàdo àbẹ́fà tó fi dínú lẹ̀ ọwọ́ ajẹ́kẹ̀ lọ́lọ́ láti jáde wá ní jíjáde ọjà tí ó sì tún lérè èlò lọ́bọ̀tẹ̀ lọ́lọ́ ṣùgbọ́n ìfẹ́ ẹ̀sìn kẹta tẹ́ẹ̀sì jẹ́ kẹta tẹ́ẹ̀sì ẹ̀rẹ́ kàá pé káwọn èèyàn wọ́n pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ọlọ́run sọ torí ìdí èyí Islam òun kọ́ wa láti tẹ̀lé bákan náà ọ̀rọ̀ ọlọ́run tó ní dàlúù la kẹ́lẹ̀ dàlúù sífà ni mùbálágà láti fi dùn ó ní ìrẹ̀lẹ̀ kéèyàn ọ̀rọ̀ tí nǹkan wà nǹkan tó kárẹ̀ nǹkan sílẹ̀ láti lọ ẹni tó bá wù wá fún gẹ́gẹ́ bí àti ọmọ ọkọ àti àpò gbogbo tí a bá rẹ̀ ló ti ṣe ò ní à ń pè ní àdéhùn. so ọlọ́run ọba ó rọ ilẹ̀ sí wa láti máa ṣe tó bá wù wá lórí ẹ̀. nínú àwọn rírọ̀ tọ́lọ́run ó ní pé ó ṣe nírọ̀rùn fún wa ká máa rìn lórí ẹ̀ ó sì fi àwọn àpáta ńláńlá ó fi dé mọ́lẹ̀ torí sọ́ba mọ́mọ́ mi wá gẹ́gẹ́ bọ́lá ti sọ pé ní pé wàlùjìbáàlù ọ̀tá a màtá àlẹ́kùn wọ́n ní àlàáfíà àti àpáta ńláńlá àti ìdílé mẹ́lẹ̀ màtá àlàkù torí ìgbádùn yìí wọ́n lè àlàámi àtàwọn nǹkan ìní tẹ̀lé máa gbádùn lórí ẹ̀. bákan náà nínú ilé ọ̀sọ́wọ́ ó tún ṣe ní ilẹ̀ káàdì náà gbòòrò kan nínú rẹ̀ tí ó sì jáde ọlọ́ni فأنبتنا فيها حبا وعنبا وقصبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأزعامكم àwọn yíyọ jáde láti inú ọ̀nà náà àwọn oúnjẹ léèkọjẹ́ ẹyọ àti ìrìnàbí àti àwọn koríko tí ọ̀nà oúnjẹ àwọn dábàá yìí bẹ́ẹ̀ náà láti ń yọ láti inú ọ̀nà zaitun àti nápà tí ó ṣe dẹ́bí rẹ̀ wọ́n padà ìgbà tí ó àwọn oríṣiríṣi oko tí ó wo àwọn igi ńláńlá èyí tó lékun wọ́n fẹ́rẹ̀ sí àtàwọn àgbà àtàwọn oúnjẹ tá a máa jẹ ní àwọn fruit tí ó wù láti lọ rẹ̀ bẹ́ẹ̀ láwọn koríko èyí táwọn dábàá náà máa jẹ gbogbo eléyàwó ọlọ́run ṣe màkà àdìdákú wọlé àgbà torí ìgbàdùn yìí àti àwọn ìkẹtẹ̀ ìsìn tó àwọn eléyìí òun ni rírọ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ rẹ̀ tó wa ọlọ́run sọ láyé òní pé alàmúlẹ́kì àárín àrùkọ̀ kìfàáta àṣìyá àlùwà àbúwáta وجعلنا فيها رواسي شامخات واسقيناكم ماء صراطا ọlọ́run ọba ní ṣé nínú àwọn ìjọra tó ń ṣètòrò tí òun ò ṣe ní ilẹ̀ níbẹ̀ tó ń rọ̀ ní kẹ́kẹ́ máa lọ náà pẹ̀lú yẹ̀.

àti wọn ń fún yín lómi láti inú rẹ̀ omi tó dùn tó ṣe é mu láti inú rẹ̀ náà. dájúdájú ọlọ́run ọba ó mọ ilẹ̀ fún wa ó wa a wà láàyè ní àgbà àti ẹ̀sìn ó máa gbá kú á gbogbo ra wa rẹ̀. ìbá ti pé ọlọ́run bá ti lè ro ní irin ni tí òde tí òde ń kó ra bá ti jẹ ní ọba kú àti kọjá àpamọ́ gbóòrò títí olóró ti lọ àmì ìpàgẹ́ tó ti. àbọ̀nà ìjẹ̀wà jẹ ní bẹ́ẹ̀ tóun bá pa bẹ́ẹ̀ máa rìn lórí ilẹ̀ gbígbó mẹ́tẹ́ẹ̀ mọ́fẹ́ ní mọ́fẹ́ ti ṣe dájúdájú ọpẹ́ lórí ẹrú tó bá ronú sí àwọn ìbẹ̀rẹ̀ ọlọ́run tọ́lọ̀ tó fi ra. ọlọ́ni fọ́nṣúùtì mọ̀nà síbi rà wọ́n kú ìrìn lẹ́sìn ẹ máa lọ máa bọ̀ ní agbọ̀ngbọ̀n ilé ayé orílẹ̀ ayé wọ́n kú ìrìn lẹ́sìn kẹ́ẹ̀sì jẹ́ níwọ̀ àríṣìṣì rẹ̀. àwọn afáàní nínú ayẹ̀ àdánwò ń bẹ láti ọ̀dọ̀ ọlọ́run fún àwa ọmọ èdè ènìyàn nínú àwọn tó ń dúró ẹ nínú àlámọ̀ ẹ̀rí rẹ̀ ó ń tọ́ wa sọ́nà ẹ̀ ó sì ń fún ẹ láti ó ń fún wa lẹ́dùn àlàjáì wọ̀n àmàlùwẹ̀kì láti mọ̀ náà máa lọ máa bọ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú ìgbìyànjú wàlùmẹ́sùn bí mọ̀nà kejì àti àtúmọ̀ rẹ̀ lórí ilẹ̀ lè kún lè jáde ní gbogbo ààyè ní gbogbo ẹ̀gbẹ́ rẹ̀ nípa sí ìhá wọ̀tà ìlérí àtọ́rí pé ọlọ́run ti hàn ó ti fẹ́ rọrùn fún wa nínú àyẹ̀jẹ̀ àmì ọmọdé àhàkù bí há mi sẹ́yìn lè tó fi pé àmì ọmọ àwọn èèyàn tọ́lọ̀ ń dá àwọn ni wọ́n tọ́ sí àwọn lọ́yẹ tí wọ́n ṣe bẹ́ẹ̀ àbúkọ́ pé àwọn àdúgbò tọ́nà sọ̀tọ̀ áàrì kalẹ̀ fún wọn àwọn lọ́kọ́ tí wọ́n máa ṣiṣẹ́ oríṣiríṣi láti máa fi ilẹ̀ ẹlẹ́ta àǹfààní èyí tí ń bẹ lórí ilẹ̀ wọ́n gbà àǹfààní pẹ̀lú ẹ̀ èyí tọ́nà ń bè mọ́lẹ̀ wọ́n gbà àǹfààní pẹ̀lú ẹ̀ wọ́n yí wá ìmọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ́n bomi pé alamtaro alimọ̀mọ́ fọ́kọ̀rọ̀ lọ́kùnrin ọ̀sán ọ̀rọ̀ wọ́n fún ti tẹ́bìrì ti ń bá rẹ̀ bí àmì yìí wọ́n yóò ti fi sọ̀nà àìsàkọ̀ àlọ́ ọ̀rọ̀ ilà ìdìbò nínú ọmọ àdìmọ́ ti lọ pẹ̀lú àti ọgbọ́n ọ̀gá rẹ̀. bẹ́ẹ̀ ni náà ló tún mú sọ́nà dání kó má jábọ́ lórí lórí lórí ilẹ̀. gbogbo eléyìí pẹ̀lú àti ọgbọ́n ọ̀gá rẹ̀. ìlànà mọ́ àdùnnà ìlànà tó sọ̀rọ̀ ọlọ́run ọba ọba aláàánú ẹ̀dẹ́ ọba tí ń máa ń fàwọn akẹ́ni àdúrà ọlọ́run ní òun wọ́n tó wá dákọ̀ ìdẹ̀ra ní ojú omi èyí tá a gbé sójú òkun ńlá ńlá tí ó fọwọ́ ẹrù wa lọ sí ibi tá a lọ fúnra wa. sọ́nà tí wọ́n tún bẹ lórí wa náà ọlọ́run ló mú dání ní kọ́mọ́ bọ̀ kọ́mọ́ lórí gbogbo pátá pẹ̀lú àti ọlọ́run bẹ́ẹ̀ ni ọba oníkẹrin. نعم أطاني فقال إمامنا خطر nínú tẹ̀lẹ́kì èyí pé ní kúkúrú ọ̀rọ̀ الناس لطول جلدهم لحياتهم على هذا العصر àwọn ènìyàn tí wọ́n ti pẹ́ tí wọ́n ń tẹ̀lé lórí ilẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ti wọ́n ti sáábà pẹ̀lú orí ilẹ̀ torí ìtẹ̀lé wọn lórí ẹ̀ wọ́n fi wú láti ìtìkọ́ rẹ̀ àárẹ̀ ìhara àti ìrọ̀rùn tọ́lọ́run ṣe é kó lè máa gbé bẹ́ẹ̀. يلقون نعمة الله في تكريمها وما كتيب الله تذكر لناس والقرآن يذكرهم هذه النعمة العادلة القرآن هو والتي النعمة الطبيعية ويبصرهم بها أذن فينا لي في هذا التعبير بدل يتصمد الذي يدرك منه كل حق يوضع يوم الجميع wọ̀kún lè jẹ́ gbogbo àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n bá ń bá ọ̀rọ̀ yìí náà làwọn náà gbọ́yé wíṣẹ́ ọlọ́run ló rọlẹ̀ fáwọn àtàwọn àǹfààní tí wọ́n máa ṣe lórí ẹ̀ àtàwọn àǹfààní tí ń jáde nínú rẹ̀. mọ́yẹ̀ ń kẹ́sùkù láwọn nílẹ̀ ẹ̀yìn ìhàdì àpẹẹrẹ pẹ̀lú gbogbo ẹnikẹ́ni tí ìmọ̀ tó bá wá fún nínú àwọn ìtìǹbẹ̀ lórí ilẹ̀ àti ìtìǹbẹ̀ nínú ẹ̀ tọ́lọ̀ ọ̀bá ọlọ́ni kẹbẹ́rin kàkọ́kọ́lá àlẹ́kùn làálẹ̀kùn tẹ́ṣkùrù báwo la ti ṣe lórí ọ̀rọ̀ fún yín orúkẹ rẹ̀ máa dúpẹ́ mélòó lẹ́yìn tí máa ronú bọ́lọ̀ ti ṣe ilẹ̀ ẹlẹ̀ kí ń tẹ̀ lórọ̀rùn kó dúpẹ́ kọ́lọ̀ wọ̀ ayẹyẹ tẹ ẹjọ́ bá ṣe ìgbéraga lórí ẹ̀ tí wọ́n máa wò pé kò fẹ́ tuntun kò fẹ́ ń tọ́ dàgbé òun ọlọ́run tó sọ fún mi pé والذي خلق الأزواج كلها ọlọ́run ọba ló ṣe ìṣẹ̀dá gbogbo nǹkan ní méjì méjì wọ̀já àdàlẹ́kùn nílẹ̀ tó bí wọ̀lá àbáhàn bẹ́ẹ̀ ló ti ṣẹ̀dá ọkọ̀ ojú omi bẹ́ẹ̀ kàǹfààní pẹ̀lú ẹ̀ àti àwọn ẹranko nǹkan ọ̀sìn tí wọ́n máa ṣe é láǹfààní nínú ẹ̀ máa ṣàkàbùrù nínú ẹ̀ èyí tẹ́ máa bẹ̀rẹ̀ لتستووا على ظهوره ولكان وبيدلوريه ثم تذكروا نعمة ربكم إذا إذا استويتم لينا أكوات ìrántí ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba yín nígbà tí ẹ bá wà lórí ilẹ̀ náà mélòó ni wa ló gun mọ́ṣíìnì rẹ̀ tí ó dùpẹ́ kọ́lọ̀ mélòó ni wa ló gun mọ́ṣíìnì rẹ̀ tí ó dùpẹ́ kọ́lọ̀ ìgbẹ́ ọlọ́run lọ́mọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀lẹ́kùn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ وتقول سبحان الذي سخر لنا هذا وتقول سبحان الذي سخر لنا هذا kẹ wá sọ pé mímọ́ rẹ̀ wọ ọlọ́run ọba títóbi rẹ̀ ọba tó rọ ilẹ̀ ẹlẹ̀ fún wa wà máa kó nàdá òògùn pẹ̀lú torí pé a tó bá wá orogún wà ìlà ìlà ọ̀sìn ìlànà ìkànnì lẹ́mọ̀ọ́kànnì dájúdájú àwa gan fúnra wa ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba láta wa padà sí. torí ìdí èyí alukur'an ó ti fi rinlẹ̀ fún àwọn oṣù mùsùlùmí wípé ohun tí ó tóbi jù nínú àwọn ọrọ̀ orí ilẹ̀ lọ́wọ́ ohun tó tóbi jù nínú àwọn ọrọ̀ inú ilẹ̀ lọ́wọ́ ọwọ́ àti tó kù fún wọn ni pé kó ń ṣiṣẹ́ kó ń fi mọ kí ni ọrọ̀ tó ń bẹ lórí ilẹ̀ náà kí ni ọrọ̀ tó wà ní abẹ́ ilẹ̀. gẹ́gẹ́ bí ìròyìn kékeré kan tọ́gbọ́n ń bẹ nínú ẹ̀ kí bàbá tó fọmọ méjì sáyé tó wá pè wọ́n nígbà tó fẹ́ ìpínlẹ̀ tó bá ẹ̀yọ́ ọmọ rẹ̀ dúkìá wà ní orí ilẹ̀ oníṣẹ́ wà níbi ẹ̀ ṣùgbọ́n ìgbà ilé ìtúrí ọ̀lẹ́ lọ sí lókè sí tó ó ń kánìkù ní ẹ̀rọ wà ní ẹ̀pẹ́lẹ̀ tó méjì kẹ́lì kan wá ti agbọ́nbí kẹ́lì mí ìlú tó wá ta agbọ́nbí nígbà tí wọ́n ti rò pé owó tí ó yìí ni tí èsì pé wọ́n ti fẹ́ fún ara wọn yá gágá wọ́n bẹ̀rẹ̀ sí túlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí túlẹ̀ nígbà wọn ti tán tí wọn rí nǹkan kan nú ẹ̀ lọ́kọ́ bá ronú pé ah, kí á láǹfààní iṣẹ́ tí mo ṣe lórí ilẹ̀ yìí nígbà tó ti ti báyìí kí n kúkú sọ́dọ̀ oko kí n pè nǹkan sínú ẹ̀. lọ́ba gbin àwọn nǹkan ọ̀gbìn sóko tiẹ̀ eléyìí nígbà tó ti rí dúkìá tó fẹ́ jẹ òun kàn fi lẹ́lẹ̀ rẹ̀ nígbà tí á bá yẹ ní oṣù mẹ́ta mẹ́rin márùn-ún dúkìá tí bàbá ń rí òun tí ó lórí ilẹ̀ mo tó wá mẹ́ pé ibi bàbá òun sọ pé dúkìá jẹ lórí rẹ̀ wípé wípé tó fi owó kọ̀ọ̀kan mọ́ nínú ẹ̀ èyí ni tó fi hàn wọ́n pé ọ̀nà tẹ́ gbà wo orí ilẹ̀ tó wà ẹ̀lọ́ ẹ̀rú. so eléyìí náà ni ọlọ́run bá gbé ń hàn wá àwa ìmọ̀ mùsùlùmí wípé ká wá èyí tí wọ́n fi ìmọ̀ wá pàtó torí kó lè jẹ́ ọ̀rọ̀ fún wa. àléjìká lórí ẹni kẹkẹ lẹ́bí ìmọ̀mù náà àti bó ṣe sọ nínú mọ̀kàndínlá kíra àlùmọ̀jùmọ̀ wọ́n ní ìlà àlà ọmọdé ìsìlámíyà أن تعمل على استثمار وإنشاء كل حاجياتها ó ní ọ̀pá dandan lórí àkókò mùsùlùmí tí wọ́n ṣiṣẹ́ torí tí wọ́n lè ṣe àwọn nǹkan tí wọ́n máa lò tí wọ́n ní bùkátà sí hàtìṣẹ́ ìgbà kódà bó ṣe ìwọ́n ṣe akẹ́rẹ́ ni ọjọ́ káwọn ọ̀gbẹ̀gbẹ̀ lọ́sẹ̀ tó ọ̀nà tó ọ̀nà àtàwọn pẹ̀lú. Bìtẹ̀tọ́ọ̀ ni àgbẹ̀yìn àkórí àti lọ́gbẹ̀kẹ́ lẹ́gbẹ̀ òní. Orí káwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ pẹ̀lú lọ́jọ́ tó ọ̀gá ti ṣe ọ̀tọ́. Bó ti ṣe rí lónìí nìyẹn lórílẹ̀-èdè wa yìí. kí ló ṣe rà lọ́jà tó bá ti jọ ẹ̀ǹdẹ̀ táwọn sí àwọn ọmọlẹ́yìn jésù ọ̀gá wa ti ṣiṣẹ́ fún ọ̀gá wa sọ́jà kò tí torí pé àwọn kùkùrú ọ̀tọ̀ ní táwọn ń gbogbo àwọn nǹkan táwọn èèyàn bá ní ní ní bùkátà sí wọ́n ti fáwọn ti dúró àwọn òbí ìgbàgbà àwọn òṣèlú ń gbé àwọn náà wọ́n ti gbà á kí ni wọ́n gbà pé àgbàdo ni àti nǹkan ọ̀gbìn wọ́n ti ti ka gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀ kò sí fún ọ́ra nǹkan jọmọ́ mọ́tò wọn ni nǹkan jọmọ́ máa ṣe èlò wọn ni àbí kẹ̀kẹ́ wọn àbí kí ni gbogbo nǹkan táwọn èèyàn máa ń lò. tó ọgbẹ́ tó ń bẹ́ẹ̀ nì lókè ìgbà tó bá ti ń di fẹ́ borí èèyàn òtù bẹ̀rù ẹ̀ tó bá fẹ́ kọ́ ní ìsinmi wàhálà wọn ti ṣọ́ọ̀bù àwọn òṣìṣẹ́ nǹkan kọ́kẹ́rẹ́ ṣe àwọn ti ṣọ́ọ̀bù fọ́tẹ̀ gan. Ìyá àwọn ọmọ rẹ̀ káàkiri torí àti ra nǹkan kékeré fẹ́ẹ̀lì àbó gbòlẹ̀ mẹ́ra ni gbòlẹ̀ ti mẹ́ra. So ilé àwọn míì ni wa ti mọ́ wọ́n ti ń ṣe gbogbo owó àwọn ìjọba yìí. Bẹ́ẹ̀ bá dé kánò lónìí gbogbo nígbà wọn ti dé gbà àwọn ọmọ táwọn náà kà gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe fún eléyìí lọ́sọ̀ yẹn kí ọgbọ́n tó ń ká òṣùwọ̀n kan nìyẹn. ìrọ́mù náà wà ní oníkọ́nà àbọ̀tà bẹ́rẹ̀ ni ìtàkùtàkù ní àlẹ́ ìlú torí kọ́nà tó kọ́nà àlè ló bẹ̀rẹ̀ lẹ́nu mi wà ilà ìṣìdájà ìlànà bẹ́yìí bìkọ́bìnrin ìmọ̀ ọ̀sọ̀rọ̀ ìṣòro ìta. tí ọba ṣe bẹ́ẹ̀ yọ ọmọ ẹni bùkátà lọ sọ́dọ̀ ẹ̀rọ míì ní déédéé ohun tí ó fi ilẹ̀ láì ṣe nígbà tí ò sí ẹnì kankan tí ń ṣe ó di dandan kó ní bùkátà lẹ́kọ̀ọ́dọ̀ ìlú wàhálà owó àlùwàṣọ ààrẹ òyìnbó ẹwọ àsìkò tí ìmọ̀ ìdáwà rẹ̀ tó ń sọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ ìlú náwà rẹ̀ adìyẹ ọdún six hundred and thirty nàìjíríà àmì ìgbòríyà so ìjíríyà lónìí ọdún mélòó one thousand four hundred four hundred plus ẹwọ àsìkò tí ìmọ̀nà náà ń tó sọ̀rọ̀ ni. ó ní eléyìí ni reality àwọn mùsùlùmí lọ́jọ́ náà lọ́wọ́. إذ القدوة الإنتاجية هي المستحكمة وذات السعيدة سادة الدولة كنت تجري انت أمريكا طبعا انت tí wọ́n ń ṣe ó ní agbára wọn ó ń fi agbára àjọba wa. aláfẹ́ tọ́ka sí ní dọ́là ìgbàmíyà náà lónìí tí èdè pé wọ́n gbẹ́kẹ̀lé àwọn ibi rẹ̀ láti rí gbogbo nǹkan máa ń jẹ́. àwọn kan wà bẹ́ẹ̀ lórí oṣù ẹ̀dá kan oṣù kan àtàwọn omi tí ó lè ọ̀nkó wá láti dìbò báwo ilé ń bá ti ta ìdìbò ti kọ́ lù fún omi tó ń bò ń kọ́ wọn fẹ́ pa àbẹ́rẹ́ ní dókítà tí ń fa àwọn èèyàn díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́sibítù láti rí ohun tó rí ohun tó kú kí tó nìkan ó ti pa ó ti pọ̀ fún àwọn oṣù bẹ́ẹ̀ èyí táwọn náà ń lójú tí àṣà àṣà ìlú sọ fẹ́ nìkan kan èèyàn wá ó ti ń lálàáfíà nígbà wọn ti mọ̀ pé ẹni tí ó gbajúmọ̀ tó sì lágbára níbi ẹ̀sìn abẹ́rẹ́ kọ̀ọ̀tọ́ bá kọ̀ bá gbogbo ojú tó lálẹ́ àti ẹ̀rọ ti pa ọ̀rọ̀ sẹ́yìn yóò ti gbẹ́nu lò. ọlọ́ni wá ilẹ̀ ìlú lòsù o gbogbo ń dáa ṣe lálàyé fún yín wípé a ṣe rẹ̀ ní rọrùn fún yín kẹ́ ẹ máa jẹ kẹ́ ẹ máa mu kẹ́ ẹ máa kàǹkà ní pẹ̀lú tó wà nílé tó ń ti bẹ́ẹ̀ náà ní padà bọ̀ wá ọ̀dọ̀ wa náà lẹ́yìn padà sí ilé ìjọba ìlànà ìlànà. bákan náà jíjáde yín nínú kábàárì yín láti inú rẹ̀ tẹ́ bá jáde tán ọ̀dọ̀ àwọn ọlọ́run náà láàbàáyé padà sí lẹ́yìn ìgbà tí bá ń lo tó wá ń wòye oníṣẹ́ ọlọ́run pàṣẹ sí kẹ́ ẹ lò lórí lórí ilẹ̀ نفس من يعلم أن مرجعه إلى الله ìgbé tó yẹ kẹ́ ẹ gbé mi pé ìgbé ẹni tọ́lọ̀ ẹ fẹ́ ìpadà tí òun ọ̀dọ́ ọlọ́wọ́ wa lọ́wọ́ wọ̀nyẹ fẹ́ǹkì hànàmọ̀ sí ọ̀rọ̀ ìlẹ́yìn ó sì ní ìgbàgbọ́ tó nílẹ̀ pé ìpadà òun ọ̀dọ́ ọlọ́run so ìdí èyí ó múra dé fàdárò tó sọ wà lùbàá sí ìfẹ́ mi wà lálẹ́ torí ìdí èyí ìkìlọ̀ ní fún yín lórí ṣíṣe kẹ̀kẹ́ sọ́lọ̀ àti ẹ̀ṣẹ̀ dídá ní kọ̀kọ̀ àti gbangba. ọlọ́run tún ní àbá òṣìṣẹ́ أعلمكم من في السماء أن يخسف بكم الحق فإذا هي تموت أم أمنتم من في السماء أن يرسل عليكم حاطبا فستعلمون كيف طيب نذير قال لي أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي سميع من لبنان Se kọntínú láti máa ṣe kékeré sọmọ ẹni yìí balẹ̀ iṣẹ́ ẹni tí ń bẹ sọmọ ẹni ọlọ́run àìyẹ́ ti pàtàkì rẹ̀ àti ó ní kí ilẹ̀ ó gbé ilé lẹ́yìn náà ilé ẹ̀ka bó tó bá bẹ̀rẹ̀ sí í gbọ̀n tó bá bẹ̀rẹ̀ sí í yè ó ti gbé yín kan lánàá kó gbé yín yè. àmì tó máa ń ti sàmà ẹ̀rọ sílẹ̀ àlẹ́ kò ṣáàtì rà àbí bẹ́ẹ̀ tẹ̀ ẹ̀kọ́ ni ọkàn rí balẹ̀ ife ẹni tí ń bẹ sọ́nà wọ́n rán afẹ́fẹ́ tí òkúta tó wà nínú ẹ̀ kọ́ máa rọ̀ lé lórí lórí lórí fọ́sọ̀tà àlàmúnà kéńkà nàbí ìgbà náà lẹ́ẹ̀mọ̀n tí ń jẹ́ ìkìlọ̀ ọlọ́run kì í lélọ̀ tó ń kì í ló nílọ̀ pé ẹ ti dáadáa ẹ gbàgbọ́ tó ń fọ́nà ọba àti gbogbo àwọn nǹkan tó lọ́n parí láti rẹ̀ ìgbà náà lẹ́sẹ̀ wà tó mọ̀ pé dájúdájú ọlọ́run ọmọ olóbìnrin sí i nígbà tí ilẹ̀ bá yanu ó gbé yín ni àbí ilẹ̀ fẹ́ rìn

عطاء لمن يقر علي هل أمنكم يا كفار مكة سأمني بعد عيش بري مكة الله الذي فوق السماء أن يخطف بكم الأرض إذا الله جل السماء خير ملك فإذا هو تصفر بكم حتى تهلكوا قيل لا قمر بلتيني قمر بلتيني ده أعمال سكوتية الحارس hal amintum allahu lẹ́bi fọ́ọ̀kọ̀ sọ̀rọ̀ àbí ẹtì ẹ̀ wá ní ìbálẹ̀ ọkàn wípé ọlọ́run ọba tí ń bẹ sọ́nà àìyóòsìlà àríkùn rí hàn kọ́wárí afẹ́fọ́yọ́ afẹ́fẹ́ sí ní afẹ́fẹ́ tó ń lágbára dàrúdúmùkún bí ìgbà rọ̀ ti sọ̀rọ̀ rọ̀ tí wọ́n máa lẹ̀yìn lóko òkúta kéékèèké tí wọ́n máa rọ̀ yóò jò فستعلمون أيها الكفار إذا ما يعطون فيكفرون كيف تحذير لكم إن أعينتم العذاب báwo ni ìkìlọ̀ tó ní ló ti jẹ́ lẹ́yìn ìgbàgbẹ́ bá rí ìjìyà ọlọ́wọ́ ọba wọ́n àyà ń bá òkú mọ̀ ní ìmọ̀ ìgbà náà rí mímọ̀ mímọ̀ òótọ́ ń gbà náà kò ní ṣe láǹfààní náà torí pé ń gbà náà ó ti dẹ́lẹ́kẹ́ ìmọ̀ òótọ́ yorùbá ní ọlọ́run ti wá lábọ́rùn lóòótọ́ ìtẹ̀ ń gbọ́ pé ó dìgbà tó bá dọ̀rùn tó tó ń lóòótọ́ ìgbà náà nímọ̀ wọ́n pé ìkárùkà nímọ̀ wọ́n fi àyà ìfúráàtù òmù lè dá ìgbà rẹ̀ àyà yìí ó fi rìnlẹ̀ pé ọlọ́run ọ̀rọ̀ bẹ̀ sọ̀rọ̀ kàmá yà ní kùdí dàdà lẹ́sìn sùpàrà gẹ́gẹ́ bí wọ́n ti dín bó ti rẹ̀ torí pé eléyìí ni àjọ ọ̀sẹ̀ tó jọjú ní àjọ ọkàn áàrùn tó lọ ìjọba òun ni pé ọlọ́run ọba lọ́nà lọ́wọ́. Àyà méjèèjì lẹ́yìn ẹ̀rí tí ọlọ́run fi wà wá wípé òun mọ kọ̀kọ̀ òun mọ ìgbàgbá wípé kápọ̀ ọ̀tá mẹ́rin tàbí káṣí ẹ̀gbẹ́ jáde gbogbo ẹ̀rù òun mọ̀. òun tó wá mú ẹ̀rí mi wà èròǹgbà pẹ̀lú ẹ̀rí mi láti láti ṣe ìkìlọ̀ fún wa kí ẹni tí ó páyà kó páyà ìpè ọlọ́run ọba tó ṣe yọ ọ̀rọ̀ ilẹ̀ ní rọrùn yìí fún lọ́ba máa wù ó lè ní kí ilẹ̀ náà ọ̀nà ìlànà tó ti gbé yín nì gbogbo yọ parẹ́ àbí kó tiẹ̀ wá rọ afẹ́fẹ́ tó lágbára tí òkúta ó máa wà ní ẹjọ́ máa lẹ̀ ní gẹ́gẹ́ bí ó ti ṣe báwọn ìwádìí ní gẹ́gẹ́ bí àwọn art àtàwọn samuel àtàjọ anẹ́bí náà àti fìhàùn àtàwọn ọmọ ogun rẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ ti pàwọn rẹ̀. bákan náà ó sì lè ní àwọn ẹyẹ tí ń tí ń lókè sọ pé àwọn ẹyẹ ọlọ́wọ́ bá wọ̀rọ̀ wọ́n máa lè lókè. ọlọ́ni àmìntún mẹ́rin ti sàmá ìhànyẹ́ ti fàbíkọ̀dọ̀ àbọ̀ báyìí náà ẹ̀sìn lè ṣe ìbàlẹ̀ ọkàn mi àwọn àtọ́ ni alhassu قل انكلاف الظاهر القطع من بعض الأرض فيصير باطلا وباطلا ظاهرا قل kí ó kè ó dilẹ̀ kí lè ń dókè òní kọ́sì والموت شدة الاضطراب والتحرك الموت òun ni kí ilẹ̀ ó máa ń mì pẹ̀lú agbára ó lé koko sọ̀rọ̀ ni pé ọkàn yìí balẹ̀ yìí ẹ̀dẹ́ ènìyàn wípé ọlọ́run ọba ọba àlejò ọlá tó ń bẹ ń sánà pẹ̀lú gíga rẹ̀ àti ògbó rẹ̀ ẹ̀yìnjẹ́ bàbà bí fún àbọ̀ bí yìí kọjá sí ilẹ̀ ó parẹ́ lẹ́yìn wọ̀nyẹ́ jẹ́ àdá àlàyé àṣìṣàdà kọ́wá sọ ilẹ̀ ẹlẹ́rẹ̀ tọ́tọ̀ òṣè rẹ̀ ilẹ̀ ẹlẹ̀ tí mo lè yàn wá wà torí pàtàkì bá ká dojú ẹ̀ dé ilẹ̀ ẹlẹ́lẹ̀ yàn wà yàn wà ká dojú ẹ̀ dé máa wọlé gbogbo ẹ̀ kò sábàrà ọlọ́wọ́ wa lọ. gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe fún kárù lẹ́yìn ìgbà tọ́lọ́run ṣe ilẹ̀ ẹlẹ́ ní ìrọ̀rùn. آية الجليل على صحيحين قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بعد بعض رسول الله محمد صلى الله عليه وسلم هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم إذا الله وبا أبو لوب ó ní agbára àti rẹ́ìsì àti ní látòkè ní. àwọn onígbà tí àdúgbò kò àti kọ́ rẹ́ìsì àti ní láti ilẹ̀ ẹlẹ̀ lábẹ́ ẹlẹ̀ yín kò sí ọ̀nà tọ́lọ̀wọ̀ lè gbà rẹ́ìsì àwọn akọ̀yìn àwọn èèyàn bí sàkùn sí à àbí kò tiẹ̀ wá dà èyí fọ́rọ̀ yọ mẹ́gbẹ̀ẹ́ ayé náà tẹ̀wá mọ́ ara yín fẹ́ tí wọ́n pa kò ní ìmọ̀ ẹni tó pààyàn náà ní ilẹ̀ tó ń fi ń pààyàn ọlọ́run tó ṣe wà ń bẹ̀ àkókò ti wà nínú ẹ̀ lónìí ẹni tí ń pààyàn bẹ́ẹ̀ bá fi léèrè ọ̀rọ̀ tí ọ̀dọ́ ọlọ́pọlọ ní ọ̀nà sọ ẹni tí wọ́n ti pa ọmọ ní tó ṣe tó ti pa kí wọ́n tó gbọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ọmọ kékeré àti obìnrin wọ́n kàn pààyàn inú wọn sì gbèrè. ṣùgbọ́n nínú àlè ọlọ́run ọba àti ìfẹ́ rẹ̀ kò ṣe bẹ́ẹ̀ torí kọ́rẹ́ ìjìyàwó alátòkè àti kọ́rẹ́ ìjìyàwó aláti abẹ́ yín ìdínú kọ́lọ̀ sọ pé ولو يؤاخذكم الناس ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من إذا pé ọlọ́run ọba ó gba àwọn èèyàn mú lórí ibi tí wọ́n ń ṣe ni tọ́lọ́run fi yà ẹsẹ̀ tí wọ́n ti jẹ wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ kò sẹ́nì kankan tí ń torí ilẹ̀ tọ́lọ́run ti ilẹ̀ wọn ọba ti kọ́ ọlọ́run ọba ti pàwọ́ rẹ wàláàkì yóò àṣírò fún ilẹ̀ ọjà òjìṣàn lọ ṣùgbọ́n ọlọ́run ọba ó dẹ̀yìn lẹ́sẹ̀ lọ sí àsìkò kan tọ́lọ́run ọba bọ̀ lọ́dọ̀ فإن الله كان بعباده بصيرا ولو وضع أما بالظلم فتدع عيشي أسلم تقام المجرم بعد إن يوم أن تي أن تي يقصي أسلم تي أن تي بيقصي بالظلم تنشي لما قال إني أم أمنتم من في السماء أن يرسل عليكم حافظا فتجعلون كيف نبيه أبي أمي بلد kí ẹni tí ń bẹ ń sọ́nà kọ́rọ́ atẹ́gùn èyí tí òkúta ń bẹ nú ẹ̀ kọ́rọ́ sí ní ìgbà náà lẹ́ mọ báwo ni ìkìlọ̀ ọlọ́run bá ti rí. bá ní àmì ayé wọn náà ẹ̀yìn ènìyàn kọ́kọ́ ẹ̀yìn balẹ̀ yìí. من في السماء وهو الله عز وجل أنتم بني سماء ومن يوم يوبا طبعا لكيولا بسلطانه وقدرته فلو جبا يأتي قبوره أي نرسل عليكم ريحا شديدة مصحوبة بالحقر والإجارة قال أتثبت تمسك الوانبرة ليه في عروض تتعلم بنوات أو التي تهلك lẹ́sẹ̀ tó yẹ kó tó bá ti bàyẹ̀ èyí ó kù ní. kàmá bá àlàbò kọ́wé ní lóde yìí gẹ́gẹ́ bí ọlọ́run ti ṣe fún àwọn ìjọ àlọ́dún yìí tọ́wọ́ ìgò títa lé wọn lórí. wà á sábì fíì fi mẹ́ta bẹ́ẹ̀ náà ló ṣe fún àwọn ọ̀sábì fíì àwọn èèyàn àwọn èèyàn wọn kó lè wọn فحينئذ تعلمون عند معاينتكم الأعداء لما تبالي إذ يعود بيانات وما كيف إنذار وعقاب لمن صدق وكذب به báwoni ìkìlọ̀ mi àti ìjìyà mi tó gbogbo ẹni tó bá jẹ́ kéèké mi tó sì fi ọ̀rọ̀ náà dà mí wá wàdá ti ń bá yàtọ̀ òun máa dà lẹ́yìn ṣùgbọ́n mímọ̀ yóò kò ní ṣe wọ́n láǹfààní gẹ́gẹ́ bí ọlọ́run sọ mọ́ mi ọkọ̀ àmìkùn àìyẹ́kì kọ̀dúkùn jáde gbẹ̀gbẹ̀rẹ̀ àwọn olùsílẹ̀ àmìkùn káàfìdà tó ń nà látẹ́jì ìlú lọ́kùn wọ́kìlá nítorí ẹ̀mí ìbàdẹ̀ tọ́lọ́run ní kí ilẹ̀ ilé ògbémi gbogbo yìí ni àbúkọ́ kí ẹ̀wà rọ̀ òkúta lé lórí mọ́rọ̀ òkúta lórí ìgbà náà ẹ̀ ní rí ẹnì ọlọ́wọ́ bá kó sọ̀rọ̀. ọlọ́ni ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير dájúdájú àwọn ìjọ tó wá síwájú àwọn kèfèrí Mẹ́kà àwọn náà ti pe ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ wọ́n ti pe ọ̀rọ̀ ọlọ́run ọba wọn nírọ́ báwo ni ìgbìmọ̀ àti ìgbìyà ọlọ́run ṣe rí lórí wọn àkọ́ àwọn onímọ̀lẹ́ kan wọ́n ní wọ́n náà kọ́ bí dábàdà nàbí nàkà ló tọ́pù kò fáàlì mọ́ta àwọn ẹ̀jọ́ tí ó wá síwájú kẹfẹ́rí mọ́ta kàkọ́ọ̀lì ló fi wàhálì rọ̀tàlù gẹ́gẹ́ bí ìjọ àdébìlókùn اعتقاد àti sàbùn gbogbo wọn tẹ́gbàdà lóṣòro wọn wọ́n pe ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ pàtó ìbátá rẹ̀ ń kárí àléhì báwo ni ikọ̀ mi lórí wọn bó ló rí ìdílé mi bó ló ti ló lọ. وتغيير ما بهم من نعمة بإنزال العذاب بهم وإله. طلعوا لي ìlera tí ń bẹ tó lọ padà sí ìjìyà tọ́lọ̀ pa wọn rẹ bọ́ọ̀ ló ṣe rí tó áyà yìí ọlọ́run ó tún dojú ìrònú wa sí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ kọjá ká lè kọ́gbọ́n nínú ẹ̀ torí pé àwọn tó kọjá tọ́lọ̀ parẹ́ rẹ̀ irú táwọn ṣe irú sẹ́nà náà ṣe kódà tí wọ́n tún lé kéde gẹ́gẹ́ bí àwọn ẹ̀jọ́ hajj àtàwọn samud àti ẹ̀jọ́ alẹ́bìnrin àwọn ẹ̀jọ́ yìí tá a bá wù dáadáa kí ni ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wọn lápapọ̀ pátá ìjọ hajj àti samud àti sọ àti ìjọ lóò gbogbo tí wọ́n ń ṣe níwà gbogbo ẹ̀ pátá ló pé káwa ń ṣe tó tù ní ìdí àti ọ̀rọ̀ ọ̀sì ẹ̀kọ́ ní oṣù tó adé lóòótọ́ lóòótọ́ lọ́wọ́ lásìkò wọn tọkùnrin ń bọ́kùnrin lò ṣùgbọ́n wọn gbọ́ nínú òṣùmọ̀ pé yóò ṣẹlẹ̀ wípé obìnrin náà mọ agbóbìnrin lò tí ó ti dá àwọn wa lónìí wọn àti gbọ́ wípé èèyàn máa fẹ́ ajá tí ó sì lọ ṣàkóso ẹ̀sìn wọn ìpè tó ní ìjọba ó fà wọn lẹ̀ fún wọn fẹ́ ìkọ́ wù àwọn ọmọ ìṣòro ajá ẹgbẹ́lẹ̀ ajá wọ́n á wò pé ó lè jẹ́ tuntun fẹ́ ó lè ti bí ìlú ogún òun fájá wọ́n kò tán ọ̀nà bí wọ́n sì tún ń jà ibi kọ́nà ló kí ìjọba òkè lẹ́tọ̀ọ́ kọ́kùnrin ọmọ akọ́kùnrin kóbìnrin ọmọ kóbìnrin fẹ́ẹ́ni tó wù kọ́ pé tó wù kó bàbá fẹ́ẹ́ lọ ọlọ́ni ọ̀kúnlẹ̀ àkọ́bìnrin àdìgbẹ́ǹdì gbogbo wọn pátá la gbá wọn ní pẹ̀lú iṣẹ́ ìṣòro fàdínù mẹ́ni àrùsálìmà àríyí sáàpùbà nínú wọn àwọn tá a rọ̀ ju òkúta lé wọn lórí ń bẹ wà nínú mẹ́ni àkọ́bìnrin sẹ́yà nínú wọn àwọn tá a jágbe náà wọn tí ó ti pa wọn rẹ́ ومنهم من خطفنا به الأرض أو أو رمله كلا جمله أو النور ومنهم من أغرقنا أو تي حتى ويجلوني وانبيننا قال لي وما كان الله ليظلمهم قالوا كتاب في وجه ولكن كانوا أنفسهم يظلمون ṣùgbọ́n àwọn gangan lọ́sàbàṣe tó yà ara wọn àwọn mẹ́rin ara wọn jẹ́ èyí tí ṣe ń jẹ́ lọ́lọ́run kúkú sọ lẹ́kọ̀ọ́ fún wọn ọlọ́run sì rẹ̀ òkú jíjẹ́ fún wọn kọ́ wá kìlọ̀ fún wọn síwájú tó tó jẹ wọ́n níyà fàmí wọn mọ́n àrùsọ́nà àlẹ́ ha ìgbà gẹ́gẹ́ bí ìjọ àgbẹ̀bí lò àwọn tá òkúta rọ òkúta lé wọn lórí ومنهم من أخذته الصيحة àwọn tí àrà àrà tó tamọ́ pẹ̀lú gbére àwọn ni ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ àti ìjọ ànábì ṣọ́ọ̀lì wà nínú mọ̀n kọ́kọ́kùnà bí ìlú àpò nínú wọn àwọn ta àwọn mọ́lẹ́mọ́lẹ̀ kí lè gbé wọn lò gẹ́gẹ́ bí pàrọ̀ àti àwọn èèyàn rẹ̀. ومنهم من أغرقنا àwọn míì wà bẹ́ẹ̀ pé àtẹ̀wọ́n ìlú omi wọ̀hún kọ́ọ̀mù lóhìn wọ̀fìràún wọ̀kọ́ọ̀mù àwọn ní ìjọ àlẹ́bí náà bí omi tú bá mú lọ́tẹ̀rẹ́ ìlú omi àti ìjọ fìràún táwọn náà tó parẹ́ sínú omi pẹ̀lú ìjọ rẹ̀ fìràún àti ìjọ rẹ̀ gbogbo wọn yìí ó ní tí wọ́n ń ṣe ní tẹ́ẹ̀tẹ̀ ní tí wọ́n ń ṣe ní tẹ́ẹ̀tẹ̀ yẹn àwa ti ṣe tó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ọlọ́run àti ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ ló jẹ́ kó ní kó ní ká máa bẹ títí di àsìkò lọ́dọ̀ ọ̀dọ́ àwárẹ́ tí ó sì gbé wa dìde tí ó sì ìfẹ́ wa wò. Fún àwọn wọ̀nyí, ọlọ́run ẹ̀bọ̀ pa wẹ́rẹ́ torí pé ó ṣàbòsí fún wọn ọlọ́run bá pa wọ́n rẹ́ lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ni ọlọ́run sì rán òṣìṣẹ́ sí wọn tí wọ́n sì kàn sí wọn gbọ́n tó ṣiṣẹ́ náà torí ìdí èyí àwọn dandan ni wọ́n ṣàbòsí fún ara wọn ní kúkúrú ọ̀rọ̀ ó ní pé àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n wá síwájú wọ́n rí oríṣiríṣi àwọn àpèjúwe ìjìyà ọlọ́run ọba èyí tá a jẹ wọ́n. so àwọn àtòrí náà wọn ò kúkú jagbara ọlọ́wọ́ wa lọ tó bá wù ọlọ́wọ́ wa ò lè ó lè fi wọ́n dé ó lè ṣe wọ́n yà lọ. lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́ wa tí wọ́n ń ṣe oúnjẹ àkíyèsí wa sí àwọn ògbó mi àti agbára ọlọ́wọ́ wa mi lè sọ pé kò sí tọ́lọ́wọ́ wa ò lè ṣe. ọlọ́ni أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل نفسي في عتب ونفور طلب لي tẹ́ ẹ̀rí tẹ́ ẹ̀rí sí pẹ̀lú ọ̀pọ̀lọ yín tẹ́ ìrònú sí ìlà pọ́ì ẹwu ẹyẹ lókè lókè yín tọ́kọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ yóò rí ẹyẹ lókè wọn ni sọ fáàtì wọn yà pé ìyẹn tí lẹ ìyẹn wọn tí wọ́n fi ń fàdé tí wọ́n fi ń rí ọ̀gá bọ́ máa yóò fi kùnú lẹ ìlànà náà kò sí ẹ̀rì kankan tó ní ọ̀dá lé lójú òfurufú àyàfi ọlọ́run ọba ọlọ́run ọba olóhùn ọ̀dá lé lójú òfurufú torí pé àti ọlọ́run ọba lẹ́gbẹ́ pò lórí òfurufú tí kì í bá tọ̀sẹ̀ ọlọ́run èyí kékeré ẹ̀yẹ ènìyàn dájúdájú gbogbo nǹkan ọlọ́run ọba gbogbo ẹ̀ ló sì rí. أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن ka الكافرون na في غرور àdìta ló ń tàn yín ìyàtọ̀ sọ́nà lọ́jọ́ pé ọmọ ogun lọ́jọ́ fún yín tí wọ́n wà nínú ìtẹ̀jẹ́ tí wọ́n rò pé agbára àwọn àti pípọ̀ àwọn olóńtú àwọn ní ìrọ̀sí. ọlọ́run ọba ní ìṣẹ̀lẹ̀ kankan. أما هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتوب ونفور àbí ta ó ń sọ̀rọ̀ tí ó ràn yín pé tí ọlọ́run bá ti wá wá rí iṣẹ́ lẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ jẹ́jẹ́ bọ̀. Bàlùmẹ́tì òfin òṣèlú ìrìn àlùkò gbogbo àwọn akẹ́kẹ̀ẹ́ rí gbogbo nǹkan báyìí ni wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ǹtínú láti máa ṣe kẹ̀kẹ́ rí sọ́nà wọ́n ti kọ̀ǹtínú láti máa kìlọ̀ sí ọlọ́run ọba. Àbá onímọ̀ kàbọ́fàlà haúlá ìkàkùrù tí àwọn kẹfẹ́rí ẹ̀ ń tí wọ́n dàkálà rẹ̀ àbí wọ́n ti gbàgbé ara wọn wọ́dà ni yóò ń gbòòrò ìlà pẹ́yì kọ́ọ̀tọ̀ rẹ̀ wọ́n wá wòye sí ẹ̀yẹ tí ń pò lókè wọn باسطات أجنحتها أجنحتها عند الطيران في الهواء يولى الجار ولدك هما سلوك ويضمنها عند جنودها أحياء tí ó sì tó ń pamọ́ nígbà tí wọ́n bá fẹ́ sọ̀kalẹ̀ máa yà kọlù ha nínú ìrọ̀kọ́ ìrìn dàda nìkan ìgbà rahman kò sẹ́ni kankan tí ó sọ tí ọ̀dọ́ tó ṣubú nílẹ̀ àyàfi ọlọ́run ọba ọba oníṣẹ́ ìnáwó ìfúnniṣẹ́ ìbàfihàn lára ìrọ̀ ìkọ́lùkì ìlẹ́sùn wọ́n àtàkàwò ọlọ́run ọba ọba onígbàtí ọba ọba ọlọ́gbọ́n ni ọba tó ń lọ gbogbo nǹkan tó ti di gbogbo nǹkan ìdí inú tó fi jẹ́ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ fẹ́ rí nínú ìjọba ọlọ́run fẹ́ẹ́ pé nǹkan báyìí ló jẹ kò sí. بل من هذا الذي هو في رزقكم هو في زعمكم أي هو الكافرون حزب لكم ينصركم من غير الرحمن حديثك يعني ينطوي dẹ́ẹ̀rọ kan àbí dẹ́ẹ̀rọ ló pé o ní olùrànlọ́wọ́ yín o ní ọmọ ogun yín tí ó rẹ̀ yín jẹ títí ìbá sọ lọ́wọ́ in àwọn ọ̀dàbí mùsùlùmá tí ọlọ́wọ́ bá bá ti ẹ̀rọ àwọn olú ọ̀rọ̀ ní ìkàtí yìí kárọ́ fẹ́ sọ ní kú ẹ̀dì ọ̀rọ̀ náà ملك يقولون في زعمهم هذا إلا في خداع وضلال في سبيل الشيطان èròǹgbà àwọn akẹ́kẹ̀rí lórí pé ọlọ́wọ́ ọba kọ́ ní ṣe ìrìnàṣẹ fáwọn èròǹgbà ìṣẹ̀jẹ̀ láfẹ́ni àti ìsìnà èyí tó wá látọ̀dọ̀ èsì kéèkì ìtàn wọn yẹn. بل من هذا الراجع المزروع الذي يرزقكم إن أمسك الله رزقه ومنعه عنكم فمن تعني سيليرو nínú àwọn tẹ́ ìjọ́pọ̀ ìfún tẹ́ ẹ̀rọ pé wọ́n lágbára àti torí àríjìkì èdè wo lọ́fẹ́ fẹ́ àríjìkì ẹ̀ nígbà tí ọlọ́run bá ká gbogbo àríjìkì ẹ̀ lẹ̀ tọ́kọ̀ fún yín ní gbogbo àwọn ẹ̀dẹ̀rà àti àríjìkì tó ń fún yín tọ́kọ̀ tí ò fún yín èdè wo lọ́fẹ́ fún àríjìkì wà fún yín yàtọ̀ sọ́nà. balùwẹ̀ mọ́tò àlùkáàtì orí rẹ̀ ní tìrìyàn láti máa ṣe àbẹ́rùgbẹ́rí wọn àti ìkùnà wọn tí wọn àdẹ́dàbí wọ̀ sí bá nínú ọ̀tá tí wọ́n bá wà lẹ́yìn sọ̀rọ̀bá wà ní ọ̀tẹ́lẹ̀ ṣe àti ìgbéraga tó ti dojú ẹ̀mí wọn. wọ́n ní fóònù àdìsá àti sísá kúrò níbi òdodo máa yẹ fún àwọn ìlànà òun pé ò ní fún wọn. wọ́n dá yẹ fẹ̀dẹ̀ òun náà bẹ́ẹ̀ sì ni òun ní sọ irú eléyìí ọlọ́run bá sọ ń bò mí pé àlàmìyàrò ìlà pọ́ìlì nìkan ọ̀rọ̀ ti fi jẹ́bi ọ̀nà máa yún ti kò hún nà ìlà mọ́ ìlà fi báyìí kàlà áyà ti lè kọ́ ní ìlú mìíràn ṣé rí ẹyẹ lókè tọ́lọ̀ nínú atẹ́gùn lókè máa yún ti kò nà ìlà mọ́ ọ̀kẹ́ ń tí mú wọn dání sí kì í bá sọ náà dájúdájú eléyìí ááyà ni nìkan ó lè gbé nínú ìfáwọn tí wọ́n bá ní ìgbàgbọ́sọ́lọ̀. Sọ́rí àsìkò láti olórí ááyà àwọn ááyà tí ń jẹ́rìí fún lọ́gbà jùlọ ọlọ́lá iṣẹ́ àwọn àgbàrá àátàkíwájú sí ọdún kan tí ó lórí káyà wa èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run bá tó fún ọlá rẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run tó ṣe yẹ ẹ̀sìn náà. السلام عليكم ورحمة الله وبركاته